rasulillah adákọ́ fọ́lọ́mọ bọ́bá tán láàrin gan ìkí àti gẹ̀rẹ̀ kọlọ́bá anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọkọ̀yìn fọ́lọ́n tó ṣe wá ní mùsùlùmí tó sì fi wá ṣe kọ̀ǹgẹ̀ dáadáa ọmọ ìyá wa kan sẹ́ndì ánsà sí nǹkan tá a béèrè mo ti sẹ́ndì ẹ̀ sáwọn tí ó gbọ́ tí wọ́n bá ti gbọ́ tí wọ́n wá ti fún mi ní rìsọ́ọ̀tì pẹ̀lú ògùn tí ń tọ́ ń bá gbà wọ́n rẹ̀ bùn wọn pẹ̀lú ògùn tí wọ́n bá kàn wá gbà nìkan náà ni àdìpẹ́fọ́lọ́ fún ọba tó lára ẹgbẹ́ ọlọ́wọ́ sanwó lẹ́sùn lórí sọláàtù sáfàr ìgbẹ̀ládé àrí so inú táa máa ń kí ní àjò inú táa máa ń kí ní àjò ìyẹn máa jẹ́ orí wa wípé nínú àwọn asibábù tafif òun ni sáfàr mo rò pálá yìí mi ti nínú àwọn asibábù tafif òun ni sáfàr ìyẹ́ ó dẹ̀ máa jó yọ wáyé pé sáfàárù àìlà ní ilẹ̀ nàkọ́sìrì àìlà tó ń ilẹ̀ nàkọ́sìrì ṣùgbọ́n kìí ṣe hikima rẹ̀ ìwá ni hikima tí ń bẹ́ẹ̀ ń bí alkọ́sù àjẹkẹrọ fún ìlhárọ́jì wà lọ́ṣọ́kọ̀ ṣùgbọ́n máa máa sọ̀rọ̀ nítorí àwọn tó ajẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ kálíbà máa láàrin àìlà wà hikima torí àìlà ó gbọ́dọ̀ jẹ́wọ́ sùn mọ́ ń dọ́bẹ̀ pọ̀ wọ́sùfù vọ́hìrún mọ̀ndọ́bìkùn a sọ wípé nǹkan báyìí ní jẹ́ bẹ́ẹ̀ lápèjúwe ní sí tá a bá ń ṣe kọ́sùrù kọ́sùrù táǹkì ní sáfà kí ìlà rẹ̀ ìlà rẹ̀ ní kíkà tráfù a jẹ́ gbogbo ẹni ó bá ti tráfù àìhọ́kùnmù yàdúrú máa ì láti ojú dán wá gbogbo wọn ló lè tóyè kí ni tó wà lọ́ndà yẹn fa mẹ́ta lómi fa márùn lómi fa mẹ́fà múrùpálá èmì tí àti bẹ́ẹ̀bẹ́ àti bẹ́ẹ̀bẹ́ lọ falhikima wasfun ni lákín fẹ́rù mọ̀ndọ́bẹ̀ a lè sọ pàtó ibi tó bá lè ronú dé ni ibi tó náà bá fún ọlẹ́bùn làkà ilẹ̀ so fa sáfàrò ìlàtú alkọ́sù ìyẹn náà ni nǹkan tí a fẹ́ kọ́ níbi tó sì pàtàkì ká mọ àwọn ẹ̀rí ẹ̀ ká mọ àwọn ẹ̀rí ẹ̀ so ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe máa ń gbìyànjú láti ṣe nínú àwọn ìgbìyànjú wa kéékèèké tá à ń ṣe yìí a máa ń gbìyànjú wípé yáàbá bẹ̀rẹ̀ kákọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn akọ ìdà tí ó já sáré mú àwọn akọ̀wá ìdà lùmọ̀tà alẹ́kọ̀ọ́ bí sọ́lá àti sàfàfẹ́ نعم القاعدة الأولى كل ما عده الناس سفرا كل ما عده الناس سفرا ترتبت عليه أحكامه كل ما عده الناس سفرا ترتبت عليه أحكامه sẹ́rí kọ́ ìdáyé sẹ́rí mọ́sálà ọ̀rọ̀ sáfàrùn mọ́sálà kan tó kì bí ẹ̀ ní tó jí ó kí ó Masala wípé kí ni masáfàtù ìtàfìtì kọ́sù ṣàlàyé mi ti kí gan ní jẹ́ sáfàrù gan kí gẹ̀gà ní jẹ́ bẹ́ẹ̀ tí èèyàn bá lọ wo dúdú màá jí mú lọ́gà tí ń bẹ tí wọ́n sọ fún yàn ní pé sára fárù oníkéyàn sí ìrìn àjò tẹ́ ìbílẹ̀ bá lọ wọnú ṣẹ̀ríà lójú tààrí fáàtì táwọn onífíkì ó mú wa kí ní jẹ́ sáfàrò wọ́n kàn máa mú tààrífù wá ní ni mo rò pàlàyé mi tí ẹ wá kọ́kọ́ ìdà tí mo fẹ́ sọ yí ẹja kọ́ kọ́ ìdà muhimma tó wọ gbogbo báàbù tí sọ̀rọ̀ báàbù eléyìí ni ثبت في الشرع ثبت في الشرع ولم يرد في الشرع ولا في اللغة تحديده ولم يرد في الشرع ولا في اللغة تحديده فمرده أو فيرده طبعا من ذلك إلى العرف إلى العرف ولا في اللغة تحديده فمرده أو فيرد إلى العرف kí ló tún mẹ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé tá bá ti rí ìdájọ́ kan nínú ṣẹ̀ríà ẹni ìdájọ́ nínú ṣẹ̀ríà Islam tá bá fẹ́ mọ̀ kí ni ń jẹ́ tààrífù rẹ̀ ni kí ni tààrífù rẹ̀ àṣàrọ̀ yìí táà bá ti rí ókè kí ni túmọ̀ rẹ̀ ní so haddun bẹ̀ yẹn tààrífù ni àtààrífù ṣar'i táà bá rí kọ́ọ̀dé ní ala tààrífù lughawi sálàyé mi ti ọ̀gá ni torí pé ṣẹ̀ríà inú kọ́ wà sáà ìtumọ̀ ti lughawi tàbí kó jẹ́ kí ó yẹ kó dọ̀ ìyá kọ rẹ̀ díẹ̀ sálàyé mi kí ọmọ wọn wà nínú ti ṣẹ̀ríà ju tiẹ̀ lọ kó wà á mú ju ti ṣẹ̀rí àlọ́ tàbí kí ti ṣẹ̀rí àwọ̀ á mú ju ti ẹ̀ lọ wàhákàdà wàhákàdà gbọ́dọ̀kú àlàyé mi ti táà bá ti wá rí nọ́ọ̀sù kan tó ṣe tàdídẹ̀ táà rí nọ́ọ̀sù ṣọ̀rọ̀ ìyán awologan ìyán tó ṣe tàdídẹ̀ níbi táà dà padà sí ní kí ni àwọn èèyàn nípa tí ń jẹ́ sáfà ẹ jẹ́ ń fún alákòjú ẹ̀ka téèyàn tó bá ti àtẹ́dẹ lọ sọ́sọ̀gbò tó sì àjò àbí ó sì àjò ó sì àjò kíyàn sọ bá ń kọ kọ̀rẹ́tì ẹ mọ̀ díjò rí kọ̀rẹ́tì téèyàn bá wà ní àbèrè ń bá wà ní house of assembly ń bọ́lọ́wà téèyàn wá mọ̀ gbé àbèrè kó wà lọ sí house of assembly káwa ní òtítà afárọ̀ tàbí tí ẹ̀ bá wà lábẹ̀rẹ̀ tí ẹ̀ ń pẹ́dẹ́ lọ́wà kí ẹ̀ wà lọ síbi kóòtù high court ohun tó dènà tó house of assembly tó rẹ́sẹ̀ títì lọ house of assembly ó tàn mí wọ́n tí ẹ̀ ń kébẹ̀ yẹn tàbí kí n sọ báyìí tí ẹ̀ bá wà lábẹ̀rẹ̀ inú ẹ̀dẹ́ lọ́wà tí ẹ̀ bá lọ sẹ́ńtì tí ẹ̀ ń pẹ́ ń tiẹ̀ ni wà lábẹ̀rẹ̀ ó mọ̀ wò àwọn ẹlẹ́mìí sì ń dáko lẹ́yìn cbn ti wọ́n ń dákò níbi cbn yẹn mo rò pé àlàyé mi ti ẹjọ́ fún alákòjú inú tí èèyàn bá ti ẹ̀jẹ̀ lọ awó ṣóṣe ìrìn àjò àbí òṣè ìrìn àjò ok tí èèyàn bá ti ẹ̀jẹ̀ lọ sí ara ó ṣe ìrìn àjò àbí òṣè ìrìn àjò ṣé ẹ̀mọ̀ yà náà rà ẹ̀mọ̀ yà náà rà sẹ́wọ̀n pé ìyànà ara yẹn títì báyìí ló laara ara de láàrin tí bá wá barracks tabi ń gbé barracks ìrìn tí o rìn tí o fi bọ́ sára kò tó bí sí àrọ̀mẹ́ni ọ̀rọ̀ ni náà sáfàrọ̀ ọrùn fánà àìkú ní yìí sáfà ìyẹn rò mi ti yé ọrùn àìkú yìí níbẹ̀ ẹ̀kọ́ ẹlòmí ọkàn máa sọ dásòdì kejì ni yóò lọ máa dànù kí yóò ní ìrùn jàmọ́ òkú sọ̀rọ̀ yẹn fún onírin àjò yóò sì máa gẹ́rùn sí méjì méjì yóò sì máa jàmọ́ rẹ̀ pẹ̀lú mojáròdù pọ́kàn sọ̀dá títì lásán yóò sọ̀dá títì sọ́wọ́ àti kírun tán lódì kejì yóò sì sọ̀dá padà ẹ̀sìn òdì ẹ̀yẹ báyìí. tó yín tá à ń pè ní sáfàrù ó gbọdọ̀ jẹ́ nǹkan tó yẹ pé sáfàrù ni nínú torí pé ìwọ náà ó wọlé lọ oríta ara àlọ́ sàn tàbí kọ́ lọ ràjé káàrin wá ní àbọ́ọ̀ ni kọ́ wá ní àwọn mọ́sẹ̀ ní àjò ni mo travel níbo lọ travel lọ mo travel lọ rọ̀sàn láti bo látòkè Ghana sí oríta àrà tàbí láti báràsì sóríta àrà wọ́n ní ó travel àbíwẹ̀ wọn àwọn mọ̀ pé bóyá ẹ̀jẹ̀ ti ta síyàn lọ́pọ̀lọ́ ẹ wá mọ̀ wo ẹni fún alákòjú ẹni tíyàn bá ti bí tá a wà yìí lọ sí sẹ́kọ̀nà sósìn àjò àbí òsìn àjò ó sì rìnàjò kò sí ìrìnàjò torí àrẹ̀jẹ̀ ìṣẹ́kọ̀nà níbi tí mo ń lọ́nu ó sì jìnà ju Òṣogbo láti bí lọ ṣe é mọ̀ sá láti ọ̀dọ̀ wa ń bí báyìí ṣẹ́kọ̀nà jìnà sí bí ju Òṣogbo sí bí báyìí lọ torí pé ṣé bá bọ́ta nísìnyí tí wọ́n náà bọ́ta ìgbà tó bá fi dákòdè mí ní ọ̀dà ìṣù síbẹ̀ náà rí bẹ́ẹ̀ alájọ débẹ̀ yẹn lẹ́ẹ̀kanà tó bá mórí lé sẹ́kọ́nà láti àkọ́dá pẹ̀lú ògo ọlọ́run mi ò dìdó ṣùgbọ́ ṣáájú ẹ̀ torí ti kọjá àbèrè yìí tí bá sì ti kọjá àbèrè báyìí mo dìdó ṣòṣè tí bá ti gba shortcut táìmù tó fi dé àkọ́dá ń bì má ti fẹ́ dówó dé tí bá gbà tí bá lọ gbọ̀nà iṣu tẹ̀kọ́ tó ti ṣọ́ọ̀tì sí tí bá dówó dé ní ìdó ṣáájú rẹ̀ mo rò kí àlàyé mi ti kódà shortcut mi tó wà tẹ́ pé tí máa fi ṣẹ̀ṣẹ̀ mọ́ wọnú Òṣogbo lọ mo tún lè gba gáràjì lè ṣàlọ́ ìjọba fi dé sẹ́kọ̀nà ní ti bọ́ sínú Òṣogbo pátápátá ìdíjọ́ náà tó débi bíríjì ìyẹn sọ̀rọ̀ àyàbá ẹ̀ so mo ti ń pè ní sáfàr ti ń pè tí ó tààrọ́ tábà lẹ́yìn ni wípé ẹ̀kọ́ sórù èèyàn mọ̀ kí àdìsọ̀dájọ́ àmọ́ lórí ìdájọ́ mo rò pé àlàyé a ní ìdí ká mọ̀ wípé ṣe kọ́ sọ̀rọ̀ tí ẹ̀ ní mọ̀sáfà àbí òní mọ̀sáfà mo rò pálá yẹn ti kò ní nítorí pé tàdíjú rẹ̀ lam yalid fi shar'i wala fi lugha so fayuraddu ila al-urf nínú arúfọ̀ àwọn èèyàn ṣé èèyàn lè rí inú rìn àjò bẹ́ẹ̀ ká sọ ipò lọ sí kálọ̀kálọ̀ ní ọlọ́sìn ní àjò tí ò ní dàbí wípé èèyàn ó sọ pọ̀ lọ sínú irú àjò bẹ́ẹ̀ káwọn èèyàn máa mú ṣeré pé eléyìí ọmọ nǹkan ti ń sọ. mo rò gbálà yìí mi ti sọ́yìn ilé fi jọ jẹ́ pé dọ́bìtù kan pàtàkì fún ìrìn àjò ẹ̀jẹ̀ nǹkan tí a fa ìsùn ó ní asáfàrò ìṣèlá àhà asáfàrò lọ́gọ̀ oníkọ́tà ẹ̀wọ̀n mọ̀sáfàrì mọ̀sáfà náà kíyàn gé kíyàn sáré ìrìn àjò kékeré so khilafu alhabar ni ọ̀dà ìwádàlá ọ̀fẹ́ ṣé kí ní ẹyẹ báyẹn náà so ṣùgbọ́n nínú ṣẹ̀ríà ẹ̀jẹ̀ gbọ̀ngàn ẹ̀já gbọ̀ngàn ó ní òrójò ìsáni mi wà bọ̀ nìyí kíyàn jáde kó ń lu ẹ̀ ẹ̀já kọ́kọ́ dé bá nke tí ó mọ̀ jẹ́ sáfà onígbé kíyàn jáde kó lu ẹ̀ lákì ń tẹ̀bi kan wà bẹ́ẹ̀ pọ́ pàtàkì gan qasidan makanan ó níbi kan tí ń lọ bó ṣe jáde yẹn yastaghriqu al-masiru ilayhi masafatan ma lílọ síbẹ̀ ó ti ní àsìkò tí ó gbá àyàn lakin ikhtalafa al-fuqaha fi taqdiriha tó láti wá sódùn rẹ̀ ìtìláfù wa kí ló fa ìtìláfù yẹn nítorí pé tàdídù ọ̀wá la fi shar'i wala fil lugha sálàyé mi ti àwà dá sínú ọrùn báyìí ṣe wá rí kíní kan wà wà very very important tó jẹ́ pò ohun tí fi máa ń ṣe tí fi máa ń já àjò jáde kúrò nínú ìlú mo rò pálàyé mi ti àwà fi kankan ní pé pẹ̀lú àníyàn pé mò ń àjò pẹ̀lú mo rò pàlà yìí mìtí torí wípé àwọn ìlú míì ń bẹ tẹ́ kí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tẹ́ kí ilé ilé ìlú kan ni ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìlú bòmí ẹ lọ ọ̀fà àtìjágbó tí ẹ ṣe ń tí ọba dà mọ́ ò lè mọ̀ láàrin ọ̀fà àtìjágbó bẹ́ẹ̀ náà ni àwọn ìlú kan bẹ lọ́sùn yìí tàbá kú lọ́sọ̀gbò àwọn náà ti jákọ̀ mọ́ra mo rò pàlà yìí mìtí tẹ́ pé ilé kan orí ilẹ̀ ìlú kan ló wà orí mi orí ìlú mi ló ẹni tó bá tòkò láti ibì kan bọ́ síbòmíì ẹ̀rí pé òun láníyàn pé òun sáfà ó lè jẹ́ pé ńlọ dàpọ̀ ńlọkọ rẹ̀ ni kò láníyàn pé mo ń ṣe ìrìn àjò ẹni tí yóò kékọ́ sọ̀rọ̀ nítorí pé ó fi ìlú rẹ̀ lẹ̀ ó gbọ́dọ̀ ní àníyàn àjò torí kékeré ti dandan ni kó débi tí ń lọ tí ó fi máa kékọ́ sọ̀rọ̀ yẹn ìmùjárọ̀dì pọ́ jáde kúrò nínú ìlú rẹ̀ ni a sàlàyé kọ́ ìlà yẹn sí ẹjá tẹ̀síwájú àmọ́ sàlàyé sí ẹjá tẹ̀síwájú náà kọ́ ìdá ẹlẹ́kejì Ah. ẹlẹ́ẹ̀kejì yẹn tí mo sọ yẹn kìí ṣe báàbù ìgẹ̀gẹ̀gẹ̀gan ló ní ṣe pẹ̀lú akàfi ṣàlàyé bọ̀bọ́yà alẹ́kàṣẹ́lẹ̀ kejì ẹ̀dá kàṣẹ́lẹ̀ kejì kò sí wàhálà ẹ̀dá kàṣẹ́lẹ̀ kejì so ẹlẹ́ẹ̀kẹta ń gbà náà ṣe rí um, nkẹ̀kan náà tún wà tẹ́ ká sọ jẹ̀pẹ̀kọ́ àìdà tó ní ṣe pẹ̀lú àádà wa ṣẹ̀kẹ́ ńgbàtà ní àádà padà sínú orúfù kí ni ìdí táà dá padà sínú orúfù torí wa padà sínú orúfù nínú nǹkan fi ọ̀pọ̀ níbi ọ̀rọ̀ máhàrù àlìmísìlì ní ọ̀dà padà sínú orúfù níbi ọ̀rọ̀ bó láti dáadáa sóbì méjèèjì ní padà sínú orúfù torí orúfù tilẹ̀ níbi ṣe dáadáa méjèèjì ṣe pé kọ̀ sọ tàbídùn tí yóò fi ṣe ẹ̀sánù sí wọn ó yàtọ̀ sí ti haúsá ó yàtọ̀ sí gbogbo ìtòlè dálíkà yóò kọ́ lọ láàájátú mọ̀hákàmọ̀tún kọ́ ìdà yẹn náà wọlé níbi ọ̀rọ̀ wípé bóun láti ṣe ọ̀rọ̀ màsáfà sáfà láti ń tẹ̀mọ̀ kí láfúrò yẹn máa dúró náà nù torí àádà tí ò dá wa sùfàlì làórùfù mọ̀hákàmù wọ ìṣètò ọ̀rọ̀ ẹ̀fájà fi yẹn lẹ̀ jámọ̀ sọ kọ̀rọ̀ ìdẹ́lẹ̀ kẹta láyà ń kọ́sì ẹ̀hú musamman safari illa بالرجوع إلى بلده لا ينقطع مسمى السفر إلا بالرجوع إلى بلده إلا بالرجوع إلى بلده أو بنية الإقامة الدائمة المطلقة أو بنية الإقامة الدائمة المطلقة في البلاد المسافر إليه في البلد المسافر إليه لا ينقطع مسمى السفر إلا بالرجوع إلى بلده أو بنية الإقامة الدائمة المطلقة في البلد المسافر إليه kí ni ìtumọ̀ eléyìí kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ rẹ̀ o ìtàǹpè ní ìrìn àjò kò lè dópin ká ní pé á ah, lágbájá ó ti kúrò láàrin àjò ara ìgbà oní tó máa kú ìlà àbẹ̀rò ju ayé ìlà àbàlàdì àbí tí yàn bá padà dé lu ẹ̀ padà lókun ìgbà tó bá ti padà sí lu ẹ̀ ó ti kúrò láàrin àjò nǹkan ẹlẹ́ẹ̀kejì ní bìníjà tilẹ̀ ẹ̀kọ́ ọmọ ti dá imá sí àlùmọ̀tòlákọ̀ mo ti wá débi tí mo fẹ́ máa gbé bí ìbáyìí sálàyé mi ti alibáradì mùsáfárì ilẹ̀ ìlú bí tọ́ tíráfù lọ ọ̀lá ní àpọ̀ ọ̀fẹ́ máa gbé bẹ̀ sálàyé mi ṣe tó bá láàrin àpọ̀ ọ̀fẹ́ máa gbé bẹ̀ òye sí mùsàfihàn tó bá láàrin àpọ̀ ọ̀fẹ́ máa gbé bẹ̀ tí nǹkan kan wá ń hà bá sáàrẹ̀ òní hájà mi ó yẹ kí n rí gbọ́ kò padà yanjú tán màá ṣe ìyókù lọ́la kò padà yanjú tán ibi tó dín sí yẹn lọ́wọ́ hájà mi tún jáde kò nígbà tó yẹ pé kìí sàníyàn rẹ̀ ní kò fẹ́ mọ̀ gbé mẹ́ kò sì ti padà sí ibẹ̀ mo rò pálá yẹn mi ti mọ́ṣálà kan máa jáde ń bẹ̀ yẹn nígbà tó bá padà sínú tíra àásọ ó ní mọ́ṣálà wí pé ìgbàwó lè yẹn lè kíkọ́ sòrò dà àwọn tí ó mẹ́ta ni àwọn tí ó mẹ́rin àwọn tí ó ní seventeen days ni àwọn tí ó ní nineteen days ni àwọn tí ó ní twenty days ni pé kò gbọ́dọ̀ jù bá lọ lẹ́yìn ìgbà yẹn tí yẹn bá fi pé kò kí mo rò pálá yẹn mi ti lákìnà sọ̀híhù ما تضمنته هذه القاعدة يعني كو nǹkan méjì lẹ́yìn fi lè kí ní ìdájọ́ fi ní báyàn wí mọ́ tẹmọ̀ kí ọ̀rọ̀ ìdájọ́ àrìnrìn àjò fi sọ̀rọ̀ kọ́sùrù nìkan o wọ́n mí pé ọ̀rọ̀ sọ látù la wà ń ni o nǹkan méjì ni òfin ní báyàn wí mọ́ kéèyàn padà tàbí kéèyàn ọ̀la níyàn pé èèyàn fẹ́ máa gbé bí èèyàn wà lákòójú ìmọ̀lẹ̀ ẹ̀kọ́ mo ń gbé bẹ́ẹ̀ ni kìí kí mo travel lọ kò sí kọ́sọ̀ ṣùgbọ́n mo travel lọ Èkó mo rò pálá yìí pé wọ́n ní mọ́tò ó àwọn mọ́tò tí wọ́n lọ sí tí wọ́n ní àwọn mọ́tò kan fẹ́ dé láti port tí a bá sì pẹ́ débẹ̀ wọ́n ti kọ́ àwọn tó dá abẹ̀ tán mo rò pálá yìí mi pé wọ́n wá lọ́túnla làwọn mọ́tò yìí dé àwa sáré lọ ìgbà tó di ọ̀túnla yẹn wọ́n ní eh, minus or plus ni àwọn fọjọ́ méjì kù ìgbà tí wọ́n fọjọ́ méjì kù àwọn mọ́tò yẹn dé lóòótọ́ wọ́n ní mo ti kílẹ̀ àwọn bí wọ́n ti ń kílẹ̀ àwọn lọ́wọ́ wọ́n ní pọ́lísì kan ti wà nísìnyí pé ó níye tí kíní tí mọ́tò gbọ́dọ̀ ló ń támínà ṣé àmọ́ kékeré yẹn ti ń fa ọjọ́ tí yẹn ó lògùn wẹ́rẹ́wẹ́rẹ́ dè wẹ́rẹ́ yẹn lóṣù kan kò tí ì padà sílé kò sì fẹ́ gbé bẹ́ẹ̀ láníyàn kó ń fẹ́ gbé bẹ́ẹ̀ yóò lápèjúwe ó ní láti gẹ́ẹ̀tì àwọn owó kan kìíní kan ṣẹ̀ṣẹ̀ ń kọ́ làwọn ará ilé ẹbí à ń sẹ́ǹdì owó ẹni òní mọ́tò oṣù kejì tó pé àwọn kọ́sọ́ọ̀mù tó ní àwọn òní rìlíìsì mọ́tò ọ̀tọ̀ ló ti níwèé tó pé ṣùgbọ́n kọ́ sẹ́tù àwọn náà wọ́n sẹ́tù wọn nígbà tó tún sẹ́tù wọn tán tó tún fẹ́ gbé mọ́tò jáde lẹ́kọ̀ọ́ wọ́n tún mú wọ́n ní ìwé rẹ̀ pé ìwé mi pé wọ́n ní kíní kan mobile court wọ́n láwọn sàmọ́bì kan ní yẹni wọ́n ilẹ̀ kan rí gbéwèé pé kìníkà ó tún lọ sùkàn ní ní bá ń lò lọ́wọ́ àmọ́ kàfí ń sàkójú rẹ̀ ti máa láti tí ó lè máa dáàyàn jù tí ń bá ń lò lọ bẹ́ẹ̀ yóò máa kí kọ́sùrù lọ bẹ́ẹ̀ lẹ́ánàhù lámúyẹ́nu àlèkọ́ yé bá kọ́ọ̀dà yẹn àti sọ so mi ní pẹ́ lórí ẹ̀ àárí dọ̀tún لرفع الحرج قد صار يا عمي الجمع رخصة عارضة لرفع الحرج انتو جاءتون صاني كوي تنقر سفر ọ̀rọ̀ jámọ́ náà ṣe náà mo rò pé èèyàn kò yẹ kí n tún lójọ́ lórí ilé yẹn tẹ́lẹ̀ mọ́ àti sọ tẹ́lẹ̀ kọ́ ìdẹ́ lẹ́ẹ̀kejì náà mi ní lójọ́ lórí ètò náà al-afdalu fil jam'i fi'lu al-arfaq bihi min jam'i taqdimin aw ta'khir sábàkọ àbí ìyẹn náà ti ṣáájú tó bọ̀ ọba bá bù yìí mu so ibi tó ti rí léètì mọ́ àti sàlàyé ẹ̀ tẹ́lẹ̀ so mi ní tọ́lá yìí so yé bá ń sọ yìí ẹja bọ́ sí mi kọ́ ìdẹ́lẹ́ pàtàkì dáadáa ẹja jọ yé o torí pé òun ní ọ̀rọ̀ ìmọ̀mù ṣàwùká ní ọ̀rọ̀ wọn àkọ́kọ́ nínú tíra yìí ló máa dálà lè sọ́là yìí mìtì ìyánáfù nọ́sọ̀ aláwùjú bìlkọ́sù nọ́sọ̀ aláwùjú bìlkọ́sù tó ìbù lákọ́ sọ̀rọ̀ fi hádọ́rí wọlá ìtìmáàmà fi sàfàrí kọ́ ìdà tó tẹ̀lé lákọ́ sọ̀rọ̀ fi hádọ́rí fi sàfàrí làkọ́sọ́lá fi hádọ̀ rí ah, ẹsẹ̀ kejì òní lọ làkọ́sọ́lá fi hádọ̀ rí wàlá ìtìmá ma fi sáfàrí bá já ń sàyẹn kọ́ tààfi wá sí lákọ́sọ́rọ̀ fi sáfà fi hádọ̀rí láti máa ma fi ah sí yọ̀ lọ́sà mo fẹ́ ìfọ̀jọ́ sọ dorí ní káàdì mo ti ronú ti tẹ́lẹ̀ ni iná ni mo ń wò kẹta wá ní láti máa ma fi sàfárí iná ni sábájá wà láti máa mọ̀ ní ọlọ̀ láì tí máa mọ̀ ní lọ àbí láti máa ma fi sàfárí yóò ti lọ àbí làkọ́sọ́ fi ṣàdọ̀rí láti máa mà sí safari ó jẹ́ lọ ààrì bí irun mọ́lẹ̀ ní àìsẹ̀ sófì ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ni sẹ́yẹ̀rù kí àwọn ọ̀rọ̀ kẹ́sí wáyé láìtì máa mà kò ní lọ sálàyé mi tí ṣùgbọ́n láti máa mà ó lọ́nu lọ́gọ̀ àrọ́gbọ́n dá sí sálàyé mi tí tó ó sì lọ́nà rìn tó tábà sáré sọ́bà ó sì tètè ha lákọ́sọ́ fi ṣàdọ̀rin láti máa má fi wá àti ò láti máa má fi sàfàárí ó ti lọ ọlọ́fà àlùbáríkà sí náà ìtumọ̀ rẹ̀ ní pé lákọ́sọ́ fi ṣàdọ̀rin èyí wà nílé kó lọ́wọ́ dìrùn pò ìyẹn ti dáhùn mọ́sálà àwọn tí máa ń sọ kí mo fẹ́ travel sí mo lè kíkọ́ sílùú tó pò lè jẹ́ pé àwọn ẹlòmíì máa ń ṣe bẹ́ẹ̀ àwọn yẹn máa ń ṣe o kí ọ sáré kí gini yóò kí kọ́sù yóò tún kí jámù yóò lọ ń tráfù ní ẹ̀yẹ́ kí kọ́sù rò ń lé o ààwẹ̀ lèyàn lè jà ń lé ẹni tó bá ti ní azùn ìrìn àjò tó ti rí pé òun fẹ́ sí ìrìn àjò bá ti dájú tí ẹ ṣe pé ó lè padà má lọ máa ń retí kọ́ọ̀lù pé kọ́ọ̀lù tí ó fi mọ̀ bóyá òun gbéra ńlé àbúrò ní gbéra ńlé tí ẹ ṣe pé ń retí ó ti dẹrù kó gbéra báyìí kọ́ máa lọ ni ọba ara ó sì jàgbàdo kò sí wàhálà ṣùgbọ́n ti irun láàkọ́sọ́rọ́ fi ṣàdọ̀rẹ̀ wàlá ìtìmáàmá fi ìsàkà àìtún wá wà lájò náà kátùmọ̀ kírun pé ọ̀dà kí ni ìdídá àfi gbọ́dọ̀ kí pé ọlẹ́ yìí hadith tó lálàáfíà ń bẹ lórí ẹ̀ hadith yẹn já sọ nígbà tá a bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ Imam Shawkani lórí wípé fi ná so torí wípé nígbà tí wọ́n sì rún lọ́rùn àyàn àtẹ̀jífọ́gbọ́n sọ tó jẹ́ máa gan tẹ́ẹ̀bá gbàgbé nínú mọ́sálàtà aṣọ lánàá wípé ìrun ti hador ó jẹ́ mẹ́rin ìrun ti safar ó jẹ́ méjì ìrun ti haufu jẹ́ ẹ̀yọ̀kan ṣùgbọ́n àlàyé kan mẹ́ta tó padà ṣe ń bẹ̀ inṣàlá ọ̀tàlẹ́ já àjálà rẹ̀ dìgbà tá a bá fẹ́ kàtìrà kó mọ̀ bá wa sínú. náà ìyẹn wá jẹ́ oyè wípé tó bá wá rí hadisi kan kullu hadisin yufidu أنه صلى الله عليه وآله وسلم يقول كل حديث يفيد أنه صلى الله عليه وآله وسلم أتم في السفر فضعيف فضعيف فضعيف كل حديث يفيد أنه صلى الله عليه وآله وسلم أتم في السفر فضعيف so yé bá so tiẹ̀ kullu hadithin yufidu annahu sallallahu alayhi wa sallam atamma fi safar gbogbo hadithi tó bá rí tó là nẹ́bi kírun pé ní àjò hadithi yẹn lálàáfíà so tiẹ̀ yìí sìn tó lọ wà nínú àjò ó sì kírun pé kò lálàáfíà ẹni tó lálàáfíà àpọ̀ kírun pé lájò wà tá a sọ létà nígbà tá a bá ń kàtìrà mo fẹ́ ká jálà ọ̀rọ̀ àwọn ẹ̀rí yẹn ìgbà tá a bá fẹ́ kàtìrà tẹ̀ ń pọ̀rọ̀ ọdún tíra ọ̀pọ̀ lọ́jọ́ kìí ọ̀pọ̀lọ́ títí alif yẹn ṣe kí ni ó ṣàlàyé ẹ̀ ń sára láwùjá náà kọ́ ìdà tó tẹ̀lé yẹn المعتبر في الصلاة المعتبر في الصلاة حال الفعل لا وقت الوجود المعتبر في الصلاة حال الفعل لا وقت الوجوب المعتبر في الصلاة حال الفعل لا وقت الوجوب طب كوجه المعتبر في الصلاة مراعاة حال الفعل لا يقول ذكنا يتم ليني ميكي سيري كيان ìtẹ́yà máa ń kọ̀nsídà òun ní ìgbà tí mo fẹ́ kí n hálù wọn mọ̀ wá kìí sí ìgbà tí mo sọ̀rọ̀ àyàn ẹjẹ́ fún alápòjú mo wà lẹ́kọ̀ọ́ mo fẹ́ wá ṣẹ̀dẹ̀ aago kan àbọ̀ wá lù tọ́yẹ̀ sẹ̀kí mo láǹfààní àti kíjámù láàrin àyílà àti làásàrì síbẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ àsìkò àyílà àti tó ana musafi tàbí ẹ jẹ́ mú Ìbàdàn Ìbàdàn ẹ jẹ́ mú Ìbàdàn so mo wà ní Ìbàdàn mo dé gáràjì báyìí mo wà nínú mọ́tò ní àpè wọn aago kan ẹsẹ̀ lù mo rò pàlàyé ìrántí ẹ tọ́yọ̀ àsìkò ayé láti tó wọ́n ti pè ní láago kan ana musafi síbẹ̀ náà ibẹ̀ kọ́ so mo lè kíkọ́ sùn ṣùgbọ́n nínú tí ó sì yé méjì bẹ́ẹ̀ ni pé tí ìbá ṣe pé ọlọ́mbà má dánwò wá káàgọ́ mẹ́rin ó tó lù ní ti dọ̀dẹ̀ síbẹ̀ ní àìbẹ̀kọ̀ èyí ti dẹ̀dẹ̀ káàgó mẹ́rin ò síbẹ̀ ní àìbẹ̀kọ̀ torí ní ìbàdàn sẹ́dẹ̀ èyàn kan sí aago mẹ́rin tí ọba sí nǹkan mi bẹ̀ tí ọba sọkọ̀ wọ̀ tí mọ́tò sì tí nǹkan mi ò sì ṣẹlẹ̀ tí yóò sì mọ bínú mọ́tò náà sì lọ́nà mo rò pálá láàrin wákàtí kan yẹn gbọdọ̀ dẹ́dẹ̀ ga jù ní pé yóò bá mi mọ̀ tọ́yì ṣé mo lè jàmọ́ àmì méjèèjì papọ̀ tí máa ṣiṣẹ́ kan sùn wọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀kẹ́ àlùmọ́ àtàbárò fi sọ láti hálù ìfẹ́ kẹsẹ̀ wá tó wojú bẹ́ẹ̀ mo rò pálá yìí mi ti ẹjẹ́ fún yín lápẹ̀jú mi gbà náà tọ́yì mo wà ní Ìbàdàn báwọn àsìkò ayé làwọn àtò wọ́n pè rún mo wá rò pé àti ah, bá lọ pọ̀ ní mọ́tò nísìn ẹlòmíì ọbọ̀ ọbẹ̀ ẹ̀ṣẹ̀ máa dúró fún mọ́tò mi ni ṣe bí mo lè kí jámù ní kí jámù tààkiri mo rò pàlà ìgbé nígbà tá a bá ń lọ ibi tó bá ti dúró repo tàbí tí bá ń jẹ́rò ilẹ̀ níbì kan ní kírun mo rò pàlà yìí nìdí tàbí tí bá dọ́dẹ mo ní pé ní sáwà chance bí máa ṣe kírun àbábíra ló di rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ àsọ́kọ̀ tí máa ń jó òun ni mo wọ̀ ọkọ̀ ń jó ó jó dé kiri ni ó lo wákàtí kan àbá méjì ìgbà tí èjó dẹ́dẹ́ hmm, àti 1430 wákìtí òwòjú bí àgbọ́họ̀ sí ọmọ kó ti lọ ó sì bá mi wà áná ṣùgbọ́n mo ti wá jẹ́ hádọ̀rù ní ṣùgbọ́n ní ìṣẹ́kì ní kìrùn pé ní torí pé àlèmọ̀ àtàbárò fi sọ láti ní hálù ìfẹ́ èrè hálù tí mo wà nígbà tí mo fẹ́ kí láàwákùtà òjò rẹ̀ sálàyé mi tẹ́yìn kìí ṣe àbíkí ní láwákùtù òjòbí ọ̀nà àlè lọ so kìí ṣe àsìkò ìgbà tó sọ̀rọ̀ èèyàn ní kọ̀nsídà sálàyé mi kìí ṣe àsìkò tí ìrun yẹn títà ìmú ẹ̀ tó tó ti dọ̀rọ̀ yẹn lórí mi ní kọ̀nsídà háàlù mi nígbà tí mo fẹ́ kì í tí n bá jẹ ìrun àárín àjò tí mo fẹ́ sánlé ní kì í pè mo rò wálá yìí tí tínú bá bá mi létí mi ò kí tí mo lọ àkọ́rọ̀ rẹ̀ di jámọ̀ tàkàdí ibi tí mo wà ìdájọ́ rẹ̀ níbi sí ṣé ó yé báyìí nìsí صلاح معلومه دي امم قاعده توتالي احكام السفر احكام السفر لا تتعلق بنيته ولكن بمسماه ولكن بمسماه ìmáàmù sáfárí la tata'allaqu bi niyyatihi walakin bi musamma walakin bi musammahu àwọn àdájọ́ ìrìn àjò min salatin wa ghayriha àtàwọn ìjọ àtọ̀sí káfíìrún jàmọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí àyítọ̀ bá kọ rẹ̀ pẹ̀lú pé mo lá ní àti mo fẹ́ ṣe sáfàrò tí mo fẹ́ tráfò tó wà wípé nígbà tí mo ti ń tráfù kò ní ìdí kí wọn jàmà tí wọn sì pé wọn jàmà àbọ̀ nílé ọlọ́ mọ́ṣáláṣí ni o mo rẹ̀ pàlàyé mi ti tó wà wípé ọ̀fẹ́ kíkọ́ sírù ni rárá o tí mo ti láníyàn rìn àjò rárá lẹ́yìn tí irúta àwẹ̀ tá a sọ pé rí wà fún mi mo rẹ̀ pàlàyé mi ti báyìí bí musamman kò musamman àti sáfàrì gbọdọ̀ ṣẹlẹ̀ kó tó mọ̀ tó bá kọ̀ dàjẹ́ mo rẹ̀ pàlàyé mi ti kìí ṣe pé níyàtò sáfàrì ló fi máa tọ̀ bá kọ̀ ìdájọ́ sáfàrì báyìí bí àìṣe yìí bí musamma safa ẹja sọkọ ìdà tó tẹ̀lé kúlù man jáza lahul qasru jáza lahul jam'u kúlù man jáza lahul qasru jáza lahul jam'u كل من جاز له القصر جاز له الجمع so èyí tí mo lè ní wípé gbogbo ẹni tó bá jẹ́ kó lè kíkọ́ sùn nítorí pé àfihàn ìlà ọ̀rìn ti jẹ́ sáfà ó lè sí dàmú mo rò pàdà ìmì tí látin àjàmà ò fi sáfàrí mọ̀kọ́ yàdùn bí ṣe nǹkan méjì alákọ̀ọ́kọ́ ni pé aláṣùlù àjàwázù ẹlẹ́ẹ̀kejì ni pé aláfúdọ́lù àtẹ́rìk ìlà ìjà alhaja sáàgbọ́n mi aláṣùlù àjàwázù ó lẹ́tọ̀ ẹ mọ̀jà máa ṣe lílẹ́tọ̀ ẹ mọ̀jà máa gbé lórí nǹkan tẹ́sí rẹ̀kọ́mẹ́ndò mo rò wá láyé mi tiẹ̀ lákòjúwe mi sìn yìí ó lẹ́tọ̀ kí n fi irun jàmá ẹlẹ́sìn bá wà nírìn àjò ṣùgbọ́n kí n kírun jàmá wà áfúdọ́lù ju kí n filẹ̀ lọ ìyẹn rò pé àgbọ́ mi yé so áfúdọ́lù gẹ̀yàn wọ àálù ẹ̀ ní fi sáfàrù ṣe mo ní kí wá ṣe pé tó yẹ kí nígbà tí wọ́n bá ń kírun lọ́wọ́ náà yìí ní ṣe kẹ̀kẹ́ wà máa wo fíìmù àbí máa wo bọ́ wọ́n máa kí wọn àná ẹ̀mí ti kírun tèmi tàbí wàá máa ṣe nǹkan tí ò ní sàǹfààní náà sì lọ kírun tí èsì ṣe pé nǹkan kan bẹ tó dí mi lọ́wọ́ tí ọ̀rẹ́ mi tí ò ṣe nǹkan kan mo rò pálá rè mi ti rí so ṣùgbọ́n téèyàn bá kí náà kò sí wàhálà o ṣùgbọ́n kì í ṣe àlàfdọ́lù ló ṣe àlàfdọ́lù ló dẹ̀ yẹ ká máa ṣe ojú kòkòrò rẹ̀ so àlàfdọ́lù tarkul jam'i illa inda alhaja àbí téèyàn bá bùkátà sí bọ̀kíyàn kan sọ di kọ́ ìdààmú tọ́rídà wọ́n ti wà nínú àjò ní máa kí gbogbo ẹ̀ lọ́n tèmi kí méjì kí n kò sábúrú mẹ́rin tó bá ṣe bẹ́ẹ̀ ẹnu wọ ọgbà ká ló ṣe ń tí ọ̀dà torí ẹ̀sìn fún láǹfààní yẹn sálàyé mi ti ṣùgbọ́n àkèlá fún àlẹ́ àwòlá àyàfi tó bá yẹ pé hájà tí hájà bá wà ó náà ní àlẹ́ àwòlá ṣùgbọ́n tí ọba ṣe hájà àkèlá fún àlẹ́ àwòlá ọlọ́ọ̀bà لا فرق في أحكام السفر بين سفر الطاعة والمعصية طيب، مثلا لا فرق في أحكام السفر بين سفر الطاعة والمعصية لك لقلنا وعفا wọ́n sọ wípé ẹni ọba ṣe ní àjò tí ní àjò rẹ̀ bá jẹ́ṣẹ̀ kò gbọ́dọ̀ kírun kọ́sù gbọ́dọ̀ kírun kọ́sù bí ẹrú tó sá lọ mólówó ẹ̀ lọ́wọ́ wọ́n ní ògbọ́dọ̀ kọ́sù sára yìí mi ti bẹ́ẹ̀ ni kí ẹni tí ń ṣe ìrìn àjò lọ Ìbàdàn àbẹ́kọ̀ tó yẹ pé kílọ̀bù ní lọ ọtí ní lọ mú bẹ́ẹ̀ wọ́n ní ògbọ́dọ̀ kọ́sù torí pé sáfàrù máa ṣe yà lákìn náà sọ àṣẹwò ní pé musamman sáfàrù ló ń bọ̀tà tí sáfàrù ó àjọ sáfàrù tó a ìbá yẹ sáfàrù máa ṣíyà ẹni bá yẹ sáfàrù tọ́ ọjà láda ẹni bá yẹ sáfàrù máa ṣíyà yóò ṣe kí ni ó jẹ àjẹ sọ́hàdà ọlọ́run bọ́kùn àlọ́wọ́ pẹ̀lú ògbọ́ ọlọ́run á ṣàlàyé tó kù ní ọ̀làbí ní ẹ̀láyé hàdà